Ah, èmi sáà rí náà pé nàìjíríà ń fì ó ń fì ó ń fì ó fẹ́ bọ́nú omi ah, mo á wò pé ẹdún náà ṣé bá a ṣe pọ̀ tó nàìjíríà ló jẹ́ kí ó máa fìtọ̀ fẹ́ bọ́nú omi ni lọ́dọ̀ ni tí àwọn tá a wà ní nàìjíríà gbogbo wa jẹ́ two hundred and sixteen million two hundred and sixteen million gbogbo population nàìjíríà àti five hundred million mo wá padà ronú lọ bí owó tẹ́ ẹ ti fi ra fọ́ọ̀mù ní ìsìn àti ẹ̀yin sẹ́nẹ́tọ̀ ni o àtẹ̀yin tẹ́ fẹ́ dun president tí ó lè ní o àtẹ̀yin tẹ́ fẹ́ dun kinní kan ni o àti rí nineteen billion owó tá a rí lẹ̀ tẹ́ fẹ́ fi ra fọ́ọ̀mù lásán kì í ṣe lè tẹ́ ẹ ní tẹ́ ẹ kó pamọ́ sókè òkun o tẹ́ ẹ kó pamọ́ báǹkì nàìjíríà o tẹ́ ẹ ti kó jáde pé ẹ fẹ́ fi ra fọ́ọ̀mù o lè ó jẹ́ nineteen billion gbogbo population wa pátápátá àwa jẹ́ two hundred and sixteen million so actually tẹ́ ẹ bá tiẹ̀ fún ẹnì kọ̀ọ̀kan tẹ́ fún èmi ní ten million tẹ́ fún ìyàwó mi ten million tẹ́ fọ́mọ mi ní ten million tẹ́ fọ́mọ mi kejì ten million tẹ́ fún bẹ́ẹ̀ káàkiri gbogbo òlu ajẹ́ wípé owó sì tún kúlẹ̀ lórí owó tẹ́ fẹ́ fi ra fọ́ọ̀mù tí yìí ti bàjẹ́ ẹ lè ní àtúbọ̀tán rẹ̀ ẹ lè ní láyé ẹ ní ní lọ́run gbogbo tẹ̀ ń kó jẹ tẹ̀ ń fìyà jẹ tẹ̀ ń wò wá níwò pé ká kú tá a bá fẹ́ kú á kú tẹ̀ ń wò wá bẹ́ẹ̀ wàláhí ẹlẹ́dàá gbogbo mẹ̀kúnnù kò ní dé kẹ́ látúbọ̀tán rẹ̀ àwọn ọmọ yẹn jẹ́nu yàtẹ̀ fi ń jẹ wá bẹ́ẹ̀ ni ó ṣe rí gbogbo àwọn ọmọ Yorùbá ilé ọkọ̀ wa lẹ́kọ̀ọ́ wípé wàláì wàláì kò sí tó lè so kò sí solúsàn fún Nàìjíríà ju ká pín lọ kó ní kálukú dúró sáàyè ẹ kí Yorùbá dúró sáàyè ẹ kí Ìgbò dúró sáàyè ẹ káwùsọ dúró sáàyè ẹ táwa Yorùbá wa tó wá dúró sáàyè ara wa tán ẹ̀yìn káwa ní òfin kan òfin kínni tá a bá ká kókó gàrí lásán mọ́ ẹ lọ́wọ́ kan lọ́ọ́ pa ọ ni ṣé ẹ tán kakoko kókó gàrí mọ́ lọ́wọ́ tán lọ pa ṣé ilé òlò fẹ́ yọ gàrí kóńgò kan òun fẹ́ kó jẹ tá a bá ní òfin yẹn tó fi yẹn múlẹ̀ pé tó a bá ká kókó gàrí kókó ẹyọ kan báyìí tá a bá ka mẹ́ lọ ń lọ pa ẹni tá a bá pa méjì mẹ́ta nù wọn ẹni tó ti ní lọ́kàn tẹ́lẹ̀ pé òun fẹ́ lọ jí wa gàrí bù mo fi ń ṣe example ní ọkàn ṣe gàrí àmọ́ tá à ń sọ o pé ẹ bá ti kówó jẹ ẹ pa oyún kálukú ó pè Yorùbá nation á dúró bí ọba dúró àṣìṣe bẹ̀rẹ̀ ìyá ni.